الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود الخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على 我们。 الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الحمد لله هذا أقرأ فون ولهم ọlọ́run ọba ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti pàdé lónìí abẹ́lẹ́ ọ̀hún nígbà tí ọdún ilé á ń bọ̀ yọlọ́njà wà lẹ́ni tí ó gbà á àti ó jàre ọlọ́run jàre ṣe. àjẹran ń bẹ kò sí wàhálà ìsìn àdúgbò fọlọ ọ̀rá ẹran kò tí ì tán lára ẹlòmíì nísìn gbèsè wójú àwọn èèyàn ṣe rí kọ́dún tó dé ló ṣe rí ojú dán yọ mo ti sọ nìkan pé tó yọ ọmọ wọlé ti adúpẹ́ fọ́lọ́run pé kò gbà láfíà lára wa adúpẹ́ fọ́lọ́run ọba ọba tó láàárẹ̀ ká tí ò ní ààyè ẹsẹ̀ bójú ṣe ń rọ̀ bẹ́ẹ̀ náà ní rí àwọn kankan gbé e lọ nínú tí òjò ìbànújẹ́ ayé inú ẹni tí ò gbé lọ lọ́lọ́run tí a wà ló tún jẹ́ ráwò pé ń tá à ń ṣe kọ́dún lẹ́yọ́ tó dé ibẹ̀ náà látò padà sí ìwà àtọmọtẹ ẹjọ ń rojọ ẹjọ mọ wáyé. wẹ̀rí tá à ń bá lọ́kọ́dún léyà tó dé mímọ̀ wá jókòó sí màjálísù dẹ́kì nígbẹ́ òun náà látò tẹ̀síwájú adúgbò fọlọ́ lórí eléyìí ọlọ́jà tẹ̀síwájú lórí dáadáa ọ̀rọ̀ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ká eléyìí ti ṣe alukur'an eléyìí tó sọ kalẹ̀ fúnṣẹ́ ńlá anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó là ń ké fúnra wa wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ pẹ̀lú ti sọ́rọ́ tó gbòòrò eléyìí tí ọmọ túmọ̀ sí pé lọ tó tá a bá ti tó eléyìí tá a tó rí pé ó sí pé bá gbìyànjú àwọn tá a àwọn àlàyé tá à ń ṣe níbẹ̀ téèyàn bá gbìyànjú láti dìrọ̀ ọmọ tó gbìyànjú láti mójútó kọ́kọ́rọ́ ni fún síbi gbígbọ́ ohun tó yàn ọ̀bọ̀n pàtó láàrin kájú ẹ̀kọ́ á ọlọ́run kọ́ wọlé ayé tó bẹ̀rẹ̀ kọ́ fọ̀rọ̀ rẹ̀ kó fi yé wa kó fi wá ṣe kóńgẹ́ dáadáa. Suratul Buruj sọ̀rọ̀ kan ní tó pàtàkì kò ní sọ̀rọ̀ tí wọ́n pàtàkì lọ́wọ́ ṣùgbọ́n suratul buruj tó pàtàkì ó pàtàkì látàrí wípé ọlọ́njẹ́ ó yé wa ń bẹ̀ wípé níṣẹ̀ṣẹ̀ òun kò pé ojú èèyàn ní rí ní ayé o torí pé mò ń ṣe ẹ̀sìn kí wá wòye pé nítorí rẹ̀ ń kọ́ èyí tí ó kàyàn nínú wàhálà ayé kò yọ dọ́dọ̀ èèyàn mọ́ ẹni ìgbà tí yàn ń ipá àwọn ọ̀tọ́ ọlọ́run bò lè káàyàn láìláì ó lè káàyàn tó ọlọ́run tó fi ṣe fìtínà ṣùgbọ́n tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá lágbára tí wọ́n fi agbára yìí jẹ àwọn olùgbàdo òdodo níbo la tán tí wọ́n lóòótọ́ wá já sí ọlọ́run jẹ́ oyé wa nù sóra yìí ìyẹn tó fi a máa mú lẹ́sẹẹsẹ ẹsẹẹsẹ ألا بني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخرى dáàtì lùmùrúùjù ọlọ́wọ́ bá lọ́hùn bóra pẹ̀lú sámà ọ̀rọ̀ lórí sámà àtúnbùkà àtàtì ká máa tún sọmọ àti sọ̀rọ̀ tó pọ̀ lórí sámà bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ ìdí tó jẹ́ wípé òun àti ilẹ̀ àmì ni wọ́n tọ́lọ́wọ́ bá máa ń pààrà wọn bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ láti jó yọ ayé pé òun tó ń lágbára láti ṣe méjèèjì ó lágbára láti dáwọ́ méje ní ẹ̀pà lẹ́yìn ikú wa bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ ọlọ́wọ́ bá níbi ó búra pẹ̀lú sánmà kí ló dé tọ́lọ̀ mi fi sánmà búra kí ló dé ẹjá délé yìí mú abọ́ ní wọ́n ní ọlọ́wọ́ ọba tọ́lá láàárẹ̀ ga kò ní í fi búra àyàfi nítorí àǹfààní kan ti ń lábẹ́ nínú kó ṣe wípé ọba fi búra yẹn ẹ̀dá tó pàtàkì ní lọ́dọ̀ tàbí kó ṣe wípé àǹfààní kan ń bẹ lára ń tọ́lọ̀ ń fi búra yẹn fáwọn àtàjẹ́dà ọmọnìyàn yorùbá dọ́mi yẹ ṣùgbọ́n nítorí àwọn àlàyé tó ti síwájú àtúní padà síbẹ̀ mọ́ wàsàmà ìdá ti ń burú ọlọ́run bá ló ń pẹ̀lú sọ́mà eléyìí tó ní alìbòróòjì alìbòróòjì yẹn àwọn àfáwọn ní tafsir oríṣiríṣi ọ̀nà ní wàá gbàtún yẹn kékeré ní jẹ́ wùlóòjì a rí nínú wa àwọn tó sọ wípé alikawakibu ní jẹ́ bẹ́ẹ̀ nígbà àwọn ara wa ni a rí nínú wa ẹni tó sọ wípé alikawakibu al-azima ni an-nujum al àwọn kàwákìbù tí wọ́n tí wọ́n tí wọ́n kà sí ara tí wọ́n tóbi ló ń jẹ́ bẹ́ẹ̀ a rí nínú wọn ẹni tó sọ kí àbúrú jì ká ọlọ́run ti lò ń bí gan tó di ó yé wa wípé ààfin ní jẹ́bẹ̀ ilé ọ̀la torí pọ́lọ́wọ́n bá ní pé ayé náà máa takúnú yóò dẹ̀rẹ́ kó wọ́n lè máa tó wà láwọ́ kún tó ń wà láwọ́ kún tó ń mushayyada aina ma takunu yudrikumul mautu walau kuntum fi burujin mushayyada ala níbi kíbi tẹ́ ẹ bá lè wà ibi kíbi tẹ́ ẹ bá ní kẹ́ ẹ wọ̀ lọ yudrikumul mautu ikú ọkà ẹ̀ má bẹ̀ ikú ò sí sá fún ẹni ọba lóun sá fún kú ń sá lọ́ba kù tẹ́wàá ni òun sá fún ikú ikú ni ń lọ sábà ẹ má jẹ́ àgbàgbé ọ̀rọ̀ anabi sulaimanu kan ìtẹ̀kan tá a sọ ẹtì gbàgbé. tó bá rí bẹ́ẹ̀ àyìnà máa takú nínú yóò tẹ̀lé kó wọn lè má wò tó wàláwò kún tó ń ṣe. ìbòrú jẹ́ mọ́ṣá ìyáda. wọ́n dà kó ṣe pé nu burúj mọ́ṣẹ́ ìyáda kó ṣe pé nu àwọn ààfin ńláńlá tí wọ́n kọ́. tó ga gogoro tó tóbi tó kẹnu ó tún lájàlẹ̀ gan ó bá ní ikú ó dé ibẹ̀ yóò kàn yín mọ́ míyàn bá wọnú olè lọ tó nínú àjálẹ̀ ló wọ́n máa bí ìdílé ní burú ti mú ìyẹn ó máa wa wípé ààfin òun ní burú ilé ń burú ní kò sóòrùn àwọn ààfin kan ń bẹ ní sánmà kí àwọn ní burújú tọ́lọ̀ wọn bá sùn nke wá sàmà. ìdá ti burú. mo búra pẹ̀lú sánmà tó ní burújú tó ti burújú yẹn ó máa jẹ tó ní àwọn ààfin ẹ̀rìmà ẹ̀rìmà rabandẹ rabandẹ àwọn ilé ńláńlá tó ti yẹ mà. àmín nínú wa. No, uh, wọ́n ní wọ́n sàmà ìdá wọ́n ní tí jẹ́ buruj manazilu ash-shamsi wal-qamar àwọn àbùsọ̀ oòrùn àtòṣùpá wọ́n lò ní jẹ́bẹ̀ kábàbà wá dé ìnàpẹ́nu ṣe rí àwọn ìtumọ̀ tá ìgbìyànjú ni látọ̀dọ̀ àwọn afọ́ ní tafsir ṣùgbọ́n tá a bá wo kí ni ìpìlẹ̀ ń jẹ́ buruj a rí wípé ìtumọ̀ rẹ̀ àgbòhóró ní kí nǹkan hàn bẹ́ẹ̀ ni àyè tí ilé bá ga tó bá tóbi yọ àbí òní hàn ọ̀dà kí ni jẹ́ kí ni jẹ́ ó fi ọ̀sẹ̀ ọ̀rẹ̀ hàn síta èyí ó jẹ́ ọmọ ẹyọ ike buruj àgbòhóró ni mo rò pálá ayé mi ti yé ìyẹn jẹ́ nínú àwọn onímọ̀ tó tó lọ́n bá fi nǹkan bóra tí tó ń pè aṣá kíyèsí ẹ̀ ń tá a lè rí tá a lè ronú sí i. a jẹ́ pé al-murūj al-kawākibul ni ìyẹn làwọn afọ́ ní tafsir pọ̀ lórí ẹ̀. mùrùpálá ayé mi ti yẹ wa òun náà ló sì gbé wọn òun ló gbé wọn ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn padà padà sí. al-kawākibul 'aẓīma àwọn ìràwọ̀ ńlá ńlá ńlá ńlá tí wọ́n tóbi ní jẹ́ bẹ́ẹ̀ ṣé tí ìbá wa ṣíjú wọ sọ́mọ̀ yóò rí àbí òní rí ẹ̀ dàbínú yóò rí àbí òní rí wàsàmá ìdá àti burújẹ wàlíyàwó mẹ́lẹ̀mọ́wọ́ wàlíyàwó mẹ́lẹ̀mọ́wọ́ ọlọ́ni bákan náà òun ọlọ́run ọba tó ń bóra ṣùgbọ́n ká tó kúrò mẹ́rin mọ̀rọ̀kẹ́ ojú wa láàmà àti mẹ́nu bá tẹ́lẹ̀ wípé nínú tọ́lọ̀ ń dà kò sí tí ò lè fi búra bẹ́ẹ̀ náà yóò ẹ̀kọ́ ṣùgbọ́n àta jẹ́dá ẹ̀ àgbọ̀rọ̀ fi kẹ́kẹ́ búra yàtọ̀ sí nítorí báwo wọn ló lè fi búra ń tẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀dọ́dọ̀ ṣe kí ni o àgbọ̀rọ̀ fi kẹ́kẹ́ búra yàtọ̀ sí. ó ní wàlíyàwó mi lè wọ̀ wẹ̀ bẹ́ẹ̀ náà ni ọjọ́ tá a bá yín ṣàjẹ́wọ̀ ẹ̀ àwọn afọ onítàfsírù míì náà lọ́rọ̀ kéékèèké lórí ẹ̀ ṣùgbọ́n jùmọ̀hóró ni mo fà sírí ibì kan ni wọ́n lọ ṣébùhù ìjùmọ̀ lórí ìtumọ̀ rẹ̀ yìí pé àlìyáwó mọ̀lìmọ̀wò ẹ̀wọ́n yàwó mọ̀ nìkìyà mo rọ̀ pálá yẹ̀mí ti yé wa bí ọjọ́ ògbéǹde ni ọlọ́wọ́ bá ló ń búra pẹ̀lú rẹ̀ nítorí pé ní ọjọ́ náà ọjọ́ ńlá ni àbí ìsọjọ́ ńlá ìyẹn ó di ọmọ ayé wáyé ké mú sí wulẹ̀ kápẹ́ láyé tó àbúrí ilé ilé ayé ìjọ kò lóbìnrin ń sá wà ní tọ́ láti sálámàtúhù yàwó mọ́nà aláàlàtì hadeba amahamulu. kò lóbìnrin ń sá wà ní tọ́ láti sálámàtúhù yàwó mọ́nà aláàlàtì hadeba amahamulu. الحدباء محمول يوما على حالة أدباء محمول كل بنع كل بنع أنثى gbogbo ẹni obìnrin bá ti bí ilé ayé mo rò pé ojú ata mẹ́bí omi ló bíà olóbìnrin òun fáwa yín wọ́n láti sálámà tó yàwó mọ́ ní àlàálà tí ń. أدباء محمول كل بالأنثى وإن طالت سلامته يوما على آلة حدباء محسول محمول obìnrin ló bí ọ sáyé wàyín kọ́lá sàlámàtò ọlọ́wọ́n bá jẹ́ lómi aláfíà rẹ̀ ní agbára wọ́n yà gbájá kìí sáà rẹ̀ àwọn kan bẹ̀bẹ̀ bó ṣe wá wulẹ̀ kí àyí sáà rẹ̀ yàn pé tó kọjá pé fún ọgọ́rùn ọdún حدبا محمول يوما على آلة حدبا محمول وصلى wọ́n gbé lórí kó síjọ́ kàtà àwọn ọmọ òwò lọ ní bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ yá kí ni bàbá kí ni oní ń gbé lọ kò sọ́nà tàbí ọjà sí èyàn máa wá já máa múra lẹ̀ dìí wal yawmil maw'ud ọjọ́ tó ṣe wípé kò síyè méjì níbi dídí ẹ̀ níbi kíkọ́ gbogbo ẹni tí ń bá ń bẹ láyé tí kò bá ti sí gbàgbọ́ kìámà nínú nínú sẹ̀mí ẹ̀ ayé ẹ̀ kò sí ọgbọ́n gbèsè ayé kẹfẹ́ rí ní ọmọ gbé àìgbà pé ìyàwó mú mọ̀wẹ́wúdù ń bẹ òun ló jẹ́ ọ̀rọ̀ kẹfẹ́ rí lọ́rùn láti máa ṣe ń tọ́ bá ó kò mọ̀ pé kò sí ìdájọ́ kankan ìyá ìdá amítínà wà fún náà tọrọ bá wà yìí bọ́ ẹ̀yìn náà lábẹ́rẹ́ àwọn ìṣòro tàbí dìde kí ni jẹ́bẹ̀ tí ń jọ abá ti kú tá a kẹfún ẹni kó lọ́wọ́ jọ àdì àwọn bàbá àwọn alóhùn tó bọ̀lá bàbá wa jọ ní wa nítorí bá ti wá rẹ nìkan tí ìgbàgbọ́ nípa yọ̀wọ̀n ọdún náà tó bá ti fúyẹ́ lẹ́mìí ẹ̀ ìwà tó bá ní ọmọ bí bá ṣe wá ń gbó pọn lẹ́mìí rẹ sí bẹ́ẹ̀ ló sì mọ̀ sọ́ra tó bá kó nǹkan ọmọ òkè bá ṣe rí mọ tọ́nà bá ní ọmọ wo ịrụkwa atọ bẹ́ẹ̀ ìgbàgbọ́ nínú al-yawmul maw'ud èèyàn bá ṣe lágbára sí bẹ́ẹ̀ ló ti súnmọ́ kípa ayọ̀ bá rí ọ lágbára sí téèyàn bá mọ̀ wípé ogun téèyàn bá jì láyé yóò tú kalẹ̀ níwájú ọlọ́wọ́ ní ọjọ́ tó jẹ́ pé ó ṣókùnkùn sí yàn ìnàmá ń yàtọ̀lọ́bọ̀ wọlé máa ń tó ààlà ìnàmá ń yàtọ̀lọ́bọ̀ wọlé máa ń tó ààlà لمرة منه جدير بالوجل إنما يطلبه الموت على غرة منه جدير بالوجل lórí wa bá a ṣe ń bẹ̀ ń bí ikú ń wá wa kì àwọn àti òpé ẹlẹ́mìí wò pé kó ti ra kàtí ìjẹkọ tó wà lórí ẹ tàbí tó ti délé sí wọn ti dáná ìròlú eléyìí ò ní máa bá wa á wà nínú fọ́ra ikú sì wọ́n wá kiri àbá ní ẹni ikú ń wá kí tó ń sì ń bẹ nínú rọ́fúlà jáde ìrọ̀mbèlè wájà ó yẹ kẹ́rù ọmọ bá a. واليوم الموعود واليوم الموعود واليوم الموعود ọlọ́run ní àkúrà pẹ̀lú ọjọ́ tá a bá ń ṣe àdéhùn rẹ̀ ọjọ́ tí ò sí èméjì mẹ́ inna wa'da Allahi haqqun fala taghurrannakum al-hayatu ad-dunya الدنيا ولا يغرنكم بالله الغرور ọlọ́run ṣàdéhùn ọwọ́ àrùn ọlọ́run ládéhùn tòun òdodo ni gbàjọ́ ẹ̀ àwọn olóṣèlú ní bá tẹ̀lé lànà ọlọ́run ní ẹ̀mẹ́jẹ yóò dòyìn ní o su ọlọ́run bá lọ́n búra pẹ̀lú ṣáhídù àti màṣíhúdù láwọn mọ́tà sínú bá bẹ̀rẹ̀ tí èèyàn bá fẹ́ máa káyé ọ̀nà táwọn àfọwọ́ ní tàbísírò tó ṣáhídù àti màṣíhúdù sí èèyàn ọkọ̀ ogójì tí ẹ̀kọ́ wá ka ogójì yẹn ibi tó kà mọ́nu ní ìrò pé ẹgbẹ́ ọ̀gá tí mo sọ yìí ibi tí èèyàn rí kà mọ́ òun nù ó dúdú bẹ́ẹ̀ lọ lórí pé kí ni ń jẹ́ kí ni ń jẹ́ mashhud nítorí pé ọ̀rọ̀ àwọn àfọwọ́dé tafsíìrù pọ̀ lórí méjèèjì àwọn àgbà pọ̀rọ̀ kó lè a sí náà ni tábà sí ọ̀nà rẹ̀ ọ̀nà orin a ti gé àwọn ìdàkó wàṣáhìdì wàṣáhìdì wà mashhud àwọn àfá oní tafsir wọ́n ní tá a bá wo tí ń jẹ́ ṣàhádà dáadáa ibi méjì ní túnmọ̀ rẹ̀ padà sí lè túnmọ̀ ṣáàbírù ṣahada sì máa ń túmọ̀ àrọ́kùyà kí n ò rí nǹkan bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ṣááhídù yọ máa wá túmọ̀ sí wípé ó lè jẹ́ háádìrù ó sì lè jẹ́ kí ni rọ́ọ̀ìn sóyébà níbàámu ẹni tó bá wá tún ṣááhídù yẹn sí háádìrù ó láwọn àtúmọ̀ kan tí ó tú wà ṣááhídì ni wọ́n bá ṣe wọ́pọ̀ sí ẹni tó bá túmọ̀ rẹ̀ sí wípé tìrírí ni òrùpá àgbàgbé pé ṣáàrù rọ̀mọ̀dọ́nà aláàbí òǹzílà fi ìlkòrò ààlìlẹ́nàásì wọ́n báyìí náà ti mìnà lùdá wàlfòrùkọ́ فمن شهد منكم الشهر فليصم òrùpá láti rí pé ṣáàdà àti bẹ̀yẹ kíjọ́ ní ìgbẹ́nà wíwà ń bì kan lèyàn fi sọ pé òun lè jẹ́rìí sí o hmm. sì ń bẹ nígbà tó ṣẹlẹ̀ ó lọ fẹ́ jẹ́rìí sí wọ́n lò sí ń bẹ oníbò wọn ti pín ìtumọ̀ méjì tí ṣáádà máa gbé wá nìyẹn àwọn tí wọ́n wá tu sí wípé ṣááhídù nítọ́lọ́wọ̀n bọba tó láàrẹ́ ga tó gbà lérò pẹ̀lú rẹ̀ tí wọ́n ní òun ni alhadiru wọ́n ní ṣááhídù ń bẹ yẹn yọ́ máa jẹ́ tani tani ń jẹ. náà tani kí ni ó jẹ. wà ṣáàhìdì wọn wà má sí rú. wọ́n ní ṣáàhìdì lọ́lọ́run. wọ́n lọ́lọ́run gàgà ni ọlọ́run tó fèrè ẹ̀kúra ni. wọ́n ní màṣíhóòdù ó ní gbogbo tọ́lọ̀ ń dá. kí ló dé ó rí bẹ́ẹ̀ gbogbo tá à ń ṣe láyé sọlọ́wọ́n bọba tọ́lá rẹ̀ ká ń bẹ pẹ̀lú wájú àtàǹṣe àbí oṣù pẹ̀lú pẹ̀lú mẹ́rin قل أي شيء أكبر شهادة قل الله قل أي شيء أكبر شهادة قل الله قل الله شهيد بيني وبينكم شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به وأوحي إلي هذا القرآن لأنذركم به ìyẹn lè túmọ̀ àwọn tó bá rí wípé ṣàhájà tìrírí tìrírí ni o kì ṣe ti hudur àmọ́ wá àwọn tó bá rí wípé ìtumọ̀ ṣàhájà yẹn ni wà ṣáhìdín wà mashhud ẹni tí rí nǹkan àti ń tàbí wọ́n ní ṣáhídù yẹn ọlọ́wọ́n bá ní torí pé kò sí nǹkan tí ó ní wọ́n wà ní mọ̀ṣúhúdù èèyàn mọ̀ padà síbi ń àti tú lákọ̀ọ́kọ́ wípé kìlà túlẹ̀ kan. wal yawmil maw'ud. à ń bọ̀ wá bẹ̀yẹn ṣùgbọ́n wà ṣáhídù ọlọ́wọ́n bọ́ ọba tó láàrin ká قل أي شيء أكبر شهادة قل الله قل أي شيء أكبر شهادة قل الله kí ni ìjẹ́rìí tiẹ̀ tóbi jùlọ sọ fún apọ́lọ́ ni tó bá rí bẹ́ẹ̀ ajẹ́ pé ṣáhídù lọ́lọ́ tọ́lọ̀ ń bọ́ wá jẹ́ ṣáhídù kí ló wá jẹ́ mọ̀ṣímúdù ní tó jẹ́ mọ̀ṣímúdù yẹn ó padà sọ́dọ̀ ọlọ́run kí wàá ní tí ó padà sọ́dọ̀ Ọlọ́run ọba àwọn kan náà àwọn onítàwọn sí wọn tàwọn ṣèdù ẹ ni mo rò pálá yé mi ti yé àwọn ẹ̀dá ẹ̀ á jẹ́rìí fún òun Ọlọ́run bí tàwọn ṣèdù ìyẹn rò pálá yé mi ti ẹni tó bá sọ wípé ṣáhídù yẹn níbi ṣàhádà rírí ni ìyẹn rò pé tí mo sọ ọ yẹ kó yé wa báwọn nítumọ̀ ká nìyẹn àwọn míì nínú wa wọ́n ní ṣáhídù yẹn wọ́n lànà bá Muhammad sallallahu alaihi wasallam ẹni tó bá tu sí kínyẹn rírí rírí kínyẹn fojú rí wọ́n lànà bá Muhammad sallallahu alaihi wasallam. wọ́n ní torí pé ànábì lọ́wọ́ bá rán sí wa olóṣù ti ṣe fún àlàyé ọlọ́run sì ti sọ pé fàkẹ́yì fà idha ji'na min kulli ummatin bi shahid. وجئنا بك على هؤلاء شهيدا فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا ọlọ́run ọba tó láàrẹ́ ga ayà yìí náà ti tú yìí wọ́n ní báwo ni ó ti yín idha ji'na min kulli ummatin bi shahid nígbà tá a bá ní kí ẹlẹ́rìí ọmọ dìde nínú ìjọ kọ̀ọ̀kan wa ji'na bika ala ha'ula'i shahida. láwa gbé wa nẹ́bí náà dìde tá a mú wa wáyé pípọ̀ wa máa jẹ́rìí wọ́n ní ṣáhídù ń bẹ̀ yẹn anábà Muhammad sallallahu alayhi wa sallam wal mashhudu àwọn ẹ̀dá tọ́lọ́rọ̀ anábà Muhammad sallallahu wa ìtumọ̀ mìíràn nínú àwọn tí wọ́n tú ṣàhádà sí rúkìá nígbà wà ṣáhìdì ní ẹni tí ń rí nǹkan wọ́n ní gbogbo àwọn ànábì ọlọ́run bá ní sẹ̀rọ̀ pé àwọn ẹ̀rí ń bẹ wípé àwọn ó ti dá ìdájí mi kó lè ẹlẹ́ẹ̀kẹrin nínú túmọ̀ torí àsìkò ni o wọ́n ní ṣááhídù ó ní ummatu muhammadin sallallahu alayhi wa sallam torí pé wọ́n máa nẹ́bí sallallahu alayhi wa sallam wọ́n jẹ́rìí lórí àwọn àjọ yòókù antum shuhada ullahi fi al-ard eléyàn lọ bẹ́ẹ̀ àwọn tó bá wá ní ṣàhádà yẹn ṣòdóró ni wọ́n ní wà ṣááhídù ẹ̀ ti ń jẹ́ ṣááhídù ní gbogbo ẹ̀dá torí pé gbogbo ẹ̀dá ló wá ní ayé ló fọjú gan ní ayé mọ̀ṣúlùmí wà lọ́jọ́ gbèǹde ìyẹn ni mò ń sọ pé yóò padà síbi tá a ti tú tẹ́lẹ̀ wọ́n ní tí a padà jẹ́rìí sí tí gbogbo kálukú wọ́n gbàdà débè báyìí tí ò sọ́nà tó a fẹ́ dá sọ́jọ́ àjá àmì sọ wípé ṣááhídù wọn làwọn tí lọ́mọ kírun jìmọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n ní mashudu lọ́jọ́ jímọ̀ àmì sọ wípé ṣáhídù ó ní gbogbo ẹni ó bá lọ hajj tó lọ dúró sókè àràfà wọ́n ní mashudu òun dandan lọ́jọ́ àràfà torí pé lọ́jọ́ àràfà àwọn èèyàn máa ń rẹ̀ àbí wọ́n yí rẹ̀ sáwọn èèyàn máa ṣàdọ́rọ̀ rẹ̀ àbí wọ́n ṣàdọ́rọ̀ ẹ̀ àwọn míì sọ wípé ṣáhídù òun làwọn tí wọ́n lọ sí hajj fọlọ̀ torí pé wọ́n rí àwọn àmì ọlọ́run wọ́n ní mashudu lọ́jọ́ ọdún léyà. wá ṣáàhìdè wá mashudu. lọ́jọ́ eléyìí ta wí yẹn fẹ́ni tó bá túmọ̀ rẹ̀ sí òdòrò nìyẹn bí alẹ́ àbẹ̀rù ọwà bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ àti túmọ̀ kẹ́ni àti túmọ̀ kẹ́jẹ àti kẹta títí débi bí ogójì tí wọ́n tu sí eléyìí tí mo ti sọ ní ìsìn mo ti sọ bíi mẹ́jọ náà àwọn afáàkánná àwọn afọ́tàfsí wọ́n ní a máa tú sí gbogbo ẹ̀ وشاهد ومشهود ìyẹn sì lọ́dọ̀ ìlànà ìmáàmù lèmọ̀fásírì àlèmọ̀mù tọ̀bàrí nígbà tó ti yẹ pé àyà ń lè túmọ̀ dúdú ẹ̀ onídìíká mo fẹ́ yọkàn ẹ kó dúdú ẹ̀ sọ́ndà ẹ̀ وشاهد ومشهود kí wàá lọ́lọ́wọ́ bá ń búra lé lórí ìyẹn ni wọ́n máa jẹ́ jàwábù ní kọ́sà àbí kí ni bùrọ̀ ayé lórí rẹ̀. kùtìlà ashabul ukhdud. kùtìlà ashabul ukhdud. a ní nínú àwọn àfọ onítọ̀síyà tí wọ́n sọ pé jàwábù ní kọ́sà ni pé ó yẹ kí wọ́n fi kankan kan pátí ọ̀wà wájú bí ẹ̀kọ́ ni lákọ̀dọ̀ kùtìlà ashabul bí wọ́n parẹ́ àwọn mí jawabu al-qasami mahruf latubu athunna òun ni kẹ́wọ́n ti jawabu ẹ̀ àwọn míì sọ pé jawabu rẹ̀ ń bẹ́ ń sàlẹ̀ tá a padà débẹ̀ ọlọ́wọ́ bọ́ ọba tó láàrẹ́ gan ní kùtìlà ashabul ukhdud ọlọ́run ní àwọn ashabul ukhdud kùtìlà àwọn àbọ̀ onítàfsírù náà tún ní ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ síbí ẹjẹ́ mẹ́yọ̀ ọ̀ká tó pọ̀ jù láàrin wọn wọ́n ní kutila ashabul ukhdudi lu'ina ashabul ukhdudi àwọn ashabul ukhdudi ọlọ́run ti gbé wọn dènà síkẹ́ àwọn àwo wá ní ashabul ukhdudi al-ukhdudu kí ní jẹ́ bẹ́ẹ̀ ukhdudu ní kòtò tí wọ́n gbẹ́ sílẹ̀ sórí lẹ́lẹ̀ kí yàn gbẹ́ ilẹ̀ bí kòtò bí sọ́kàwé tàbí jù bẹ́ẹ̀ lọ bí àwọn ti ń gbẹ́ gọ́tà kéèyàn gbẹ́ ilẹ̀ yìí ti ń jẹ́ òkúdòdò nìyẹn ọlọ́run wá ní àwọn àsáàbòlè òkúdòdò yìí àti sẹ́bìlìyà àwọn onítàfsírù àwọn bí àwọn àwọn gan ní àsáàbòlè òkúdòdò àwọn tí wọ́n gbẹ́ kòtò kalẹ̀ tí wọ́n dá iná sí tí wọ́n wá ń ju àwọn mùsùlùmí sínú náà àwọn ní jẹ́ àwọn ní tafsir ní pé àwọn èèyàn wo ni tá a bá ní wípé àwọn èèyàn kan báyìí pàtó ni bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ á béèrè pé nílùú wo ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wa ni tá a bá sọ wípé àwọn èèyàn báyìí a jẹ́ pé pé nílùú wo ló ti àwọn ènìyàn tí wọ́n gbẹ́ kòtò tí wọ́n kógi sí tí wọ́n jáná sínú ẹ̀ tí wọ́n wá ń ju àwọn mùsùlùmí àwọn olùwájú òdòdó sínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onítàfsíìrì wọ́n nírú òṣè sí yìí ó ṣẹlẹ̀ nílùú Yaman tí wọ́n ṣe bẹ́ẹ̀ bá mùsùlùmí ó ṣẹlẹ̀ ní Ṣáàm ó ṣẹlẹ̀ láwọn ibòmíì náà lórí ilẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ajẹ́ kí gbogbo ẹni ó bá ṣerú ṣe sí yẹn lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ọ̀pẹ́ ìrìnkọ́ àgbọ̀ mi ẹni tó bá gbogbo ẹni tó bá ṣe kódà títí tí ó fi dọjọ́ gbèǹde kò tí ra ashabul ukhdud ọ̀nà kan nìyẹn tí àwọn kan nínú àwọn àfọ́rí tafsir tí wọ́n tọ̀ ọ̀nà tó sì wà wájú ìhìn tó sì wọlé àwọn míì nínú wọn wọ́n wá ní ẹni tó àwọn tó lọ́wọ́ bá gbà lérò òun ni àwọn tí ń bẹ nínú hadithi tí máa mú muslim gbà wá hadithu ọmọ kékeré àti bàbí orin tá a kọ́ ń jò ní takallama fil mahdi nabiyyu muhammadun takallama fil mahdi nàbí yóò Muhammadun. a ti ṣe wọlé lálàáfíà mi àti tí ó lálàáfíà mi ẹjọ́ yẹn o. wa Isa wa Musa wa Isa wal Khalilu wa Maryamu. wa Musa wa Isa wal Khalilu wa Maryamu. takallama. wàtí ìtàn wàtí fúnlọ́ńlá dáhìn ó kú dúró di ọ̀ya wàtífùlù làdáyé òkúdúódì wàtífùlù làdáyé òkúdúódì ọ̀dà ọlọ́wọ́ sí ògbẹ̀ rọrùn kútílà ashabul òkúdúódì wọ́n ní àwọn ashabul òkúdúódì àwọn làwọn tá nẹ́bí sọ̀rọ̀ wọn nínú hadith tí máa mú muslim gbà wọn ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbé ń tá àkọ́kọ́ sọ wípé àti gbogbo ẹni tó bá ṣerú ẹ̀ mo rò pálá yé mi ti torí pé kò sí ẹ̀rí tó lè ní wípé ká sọ ìtumọ̀ yẹn mọ́ hadith yẹn nìkan ṣé n táwọn sọ yẹn yé wa. àwọn wa ni asáàbù ni òkúdóòdì eléyìí tí hadith muslim gbé wa anábà muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀tàn fún wa wípé ọba kan ó ti gbélé ayé rí ọba yìí ọba lẹ́nìkan tí máa pidán fún bí gbogbo àwọn ọba tí wọ́n ń jẹ láyé lóde òní náà ìlànà kẹfẹ́rí òkú lọ́wọ́ lọ́wọ́ wọ́n ti ní kristi islam ni àwọn ṣe gbogbo wọn ní aláwọn tí bá wọn wọṣẹ́ ọlẹ́ ní tí máa bá wọṣẹ́ ìtàtà àti gbọ́rí ní ìmì ní pẹ́ lórí ẹ̀ lẹ́nìkan ní wọn bá ẹni tí wọn bá wọṣẹ́ yìí ó wà wò pé òun mà ti ń dàgbà rí ọba pé ọba pé òun ti ń dàgbà tó ọba mẹ́nìkan tí ó wà kọ́ iṣẹ́ tó ń ṣe yìí wá tó ń bá yẹ sọ sẹ́ẹ̀lẹ̀ فكل بن أنثى وكل بن كل بن أنثى وعين كل بن أنثى وعين طالت سلامته يوما على يوما على آلة حدباه محمول حدباء محمول yawman ala halatin hadba mahmulu kọ̀sọ́dọ́ta ba jásí àáfìrí ilẹ̀ ayé ìkẹjọ́kùn tí kèfèrí gan bá mọ̀ kó wọn kù kí ní ṣe mùsùlùmí ọlọ́yìn ìkúlẹ̀ délẹ̀ ń ta ìmọ̀ àjọ àti dé o mẹ́nìkan tí ó kọ̀ kí ni ìwà ọba wa wọ ọba wọ ọmọ ẹlòmíì ó tún láwọn ọlábá tún bẹ́ẹ̀ lómi ìṣó náà tún lè kú bàbá ti mọ́ mi ké wọ́n sábà kó ń kú kó tó di kó mi ké ó kú tiẹ̀ ọba ní kọ́ ọmọ rẹ̀ kọ́ lọ́ máa kọ́ lọ́mọ bá ń lọ ọkọ́ dán ọmọ ń lọ ọkọ́ dán nígbà tó ya tí bá wá ń lọ ó sàmọ́ra àwọn èèyàn tí wọ́n máa jókòó síbì kan tí wọ́n máa gbọ́rọ̀ ọlọ́wọ́n bá ń bẹ tẹ́nìkan máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́ba ó wá lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tí ẹni ń sọ ọjọ́ náà pé ah, ah mọ̀ṣálẹ̀ ẹnìkan ló sọ̀rọ̀ báyìí ló sọ̀rọ̀ tó dáa báyìí ìfẹ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tó dọ́ ọba bọ́ sí lẹ́nu. lọ́wọ́ á di pé tí ń bá ń lọ ọ̀dọ̀ bàbá tí ó kọ̀ dán pípa lọ́dọ̀ rẹ̀ yóò kọ́kọ́ ya ọ̀dọ̀ àfáwọn náà bàbá ya ọ̀dọ̀ àfáwọn àfáyàwó dín ni o tó bá gbọ́rọ̀ ọlọ́run tán yóò wà máa dọ̀dọ̀ ń dá lọ látàrí bẹ́ẹ̀ ń pẹ́ dọ̀dọ̀ ń dá tí bá tún padà bọ̀ yóò tó ọkọ yàbẹ̀ náà kó tó délé tó ń pẹ́ délé ló bá di pé bàbá ń dá bá ń bọ̀ yá fún un tó bá tún délé náà yóò tún rí yàhé ó sì wá padà dọ̀dọ̀ afá yahudi ah, ìyá ìwà pọ̀ òun láì kí n tẹ̀ ń sọ bí òun dọ̀rọ̀ yìí kiri kan ìjọba sáà náà ni o àkọlé tó bá àwọn tó bá ti dọ́dọ̀ ọ̀dùnpidán ní habasa ní ahàlì àwọn èèyàn mi ní òjò yá mi o wọ́n so mọ́lẹ̀ wọn àjọ àwọn náà fà á bọ́ bá tún padà délé náà sọ wípé òfidán náà lọ wọn ló so mọ́lẹ̀ ó ní òjò iṣẹ́ lọ́pẹ́ lónìí ní bá ń lò bẹ́ẹ̀ fún wa tó bá sì lò bá ń filẹ̀ anábì sallallahu alaihi wa ọlọ́wọ́ àdọ́jọ́ kan ń lọ ní ẹranko kan ẹranko yìí wá dí ọ̀nà gbogbo èèyàn ò lè kọjá ó ní òní ni ìmà àṣàhírò afdọ́lú amírọ̀ àyọ̀ ṣé òpìdán yìí lọ́lọ́lá jù wájú ọlọ́run àbí ti ń ọba ẹranko tí ò lè jáwé èèyàn kọjá. ìrẹ Ọlọ́run tó bá mọ̀ pé bàbá tí mo máa ń yàdọ rẹ ń tó lọ́dọ̀ òpin náà lọlọlá jù lọ́dọ̀ rẹ bí wọn ti sọ pé ikọ pẹrẹ yìí títóbi kọ ló má ta agbára ọwọ́ Ọlọ́run ọba ló má ta tí ìbá wa ṣe pọ́n lọ pàtàkì lọ́dọ̀ rẹ ní kọ́ wa má pa ń gbà náà bó ṣe jù kó báyìí lẹ́nu kó bá ṣe ọba ṣe ọba ṣe ọba ṣe yakata ó sì kú àwọn ìbá rẹ bẹ̀rẹ̀ sí ni màá kọjọ ní àá àjẹpé àáfàá ni ọ̀nà rẹ̀ tọ́ sẹ́rí bẹ̀yẹ̀ ó yẹ ká sàwọn ọ̀rọ̀ kan mẹ́rin torí pé bá a ṣe wà ń bí bá a ṣe gbá tàrí kalẹ̀ ẹni tó sì ní ìgbàgbọ́ nínú dáṣe pọnú wa tí ọ̀dà o àtàrí nìkan là ń wò ó ní ti ń bẹ nínú àtàrí àwọn èèyàn ọba tẹ̀sí mú o ọlọ́run má dán wò ó ẹni ọba sì jòlú ìgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ sì èèyàn bá ti mọ náà lọ́lọ́run sí máa gbàdánwò wa tádàwò bá wá ń dé só lè dúró tí a ní padà máa gbé àwọn kìnnìkan fún ọ kọ́ ọmọ ìgbà kọ́ ọmọ ọ̀pọ̀lọ̀ ọ̀kọ́ ájò àmọ́ bí tí náà sùn yẹn wà tí àwọn ọ̀rọ̀ tó tóbi ni ọlọ́wọ̀n ọkọ̀ ájò náà sùn kàn ní àwọn àmọ́ tí wọ́n tú sí ṣé kò ráyè wọ́n tú sí se hadithi àbádìsí yorùbá àbí kìtàbù ráàsì náà lọ wà sọ ọ lè dúró ọmọ ìkẹrẹ o ó dìgbà sẹ́ni kọ̀ọ̀kan wa náà ẹlòmíràn ní nígbà tó ń sọ fáwọn àpá àwọn ẹni kankan ṣe sí bí wọ́n ṣe mú lọ́dọ̀ bàbá ọ̀nà ṣe fún ọ láwọn kiri kan wá sí kẹ́bí àfọ orí nǹkan ṣe sí ó jà àfọ ń dánkọ yóò ṣe wá rí nǹkan ṣe sí ọlọ́sọ̀rọ̀ fáfá àwọn létí kó fún ọlọ́sẹ̀ àwọn èèyàn bàjẹ́ débi pé tẹ́lùmí bá bá ń tẹ́wà sọ pé à ń kò lè ṣe ẹni àṣájú ah, àtẹ̀sọ̀ ibọ́ wà nù sítádẹ̀ tẹ́bà ni àwọn àbí ẹ mọ́ mọ́ kàtẹ́ ẹni mo ti mélé mi ẹ̀sọ́ mi ẹ̀sọ́ mi ẹ̀sọ́ mi ṣáájú àbí ní àlọ́ mẹ́jẹ sọ fún ọ ni ọlọ́ọ̀bẹ́ èyí ti ń bẹnu ìsìn mùsùlùmí yẹ ṣe mi ṣíta dẹ̀ ni mo ti ka yẹ sọ́ọ̀kà ọkà kọ sọ́mọ̀ tó máa ń ti ń kà sọ́fọ̀ kan sí tí gbàgbọ́ nínú ti ń kà ń bẹ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí máa ṣèyàn láyé ń tí máa mú lọ ìgbàgbọ́ ni ìgbàgbọ́ yìí kódà ìgbàgbọ́ rẹ̀ nínú àwọn ìjẹ́ ní máa mú tí ń bẹ lára rẹ kù ẹlòmíì bẹ kò sí oògùn tẹ́ ẹ lè lò fún bí ọ̀bádọ́sì kò lè gbàgbọ́ torí ibi tẹ́mi ẹ̀ sọ mọ́nu yóò sáré ẹ̀ sá máa gbọ́n lọ sí ìtù ẹ̀ sá máa gbọ́n lọ sí ìtù ẹ̀ ẹ̀ má jẹun. kọ̀bá àwa àjọ sípítù kí wọ́n máa fún chloroquine kí wọ́n tó máa hàn lé màmá ọ̀tẹ̀ lọ́rùn kọ́ sá sùn lórí bẹ́ẹ̀ jọ́sí tó díẹ̀ ẹlòmíì ò lè kó yọ́sí gbé ohun tí wàá tó ń sọ àròmọ́ sí wàá lẹ̀ ibi ọ̀sọ̀ ìgbàgbé ẹ̀ mọ́ ibo lọ́wọ́ sọ ti ẹ̀ mọ́ ibo lọ́wọ́ sọ ti ẹ̀ mọ́ kí ni wọ́n ti wá mú fún ọ sí ìgbà ṣé ẹ gbà á tí ọlọ́run bá gbé ní e pé kọ́ fẹ́ yàwó kọ́ má lóyún lọ́dún mẹ́ta táwọn ẹ̀yà rẹ̀ ò ní jáde sí i táwọn ẹ̀yà rẹ̀ bá jáde sí i tó ò ní lò ó. tàbí ọlọ́run bá gbé e dé omi mà àkọ́kọ́ ọlọ́run mọ́ ọ̀dọ̀ omi kejì ó mọ́ ọ̀dọ̀ omi kẹta ó mọ́ ọ̀dọ̀ ó lè ṣe bẹ́ẹ̀ o. sóò ní jáde sí i ẹ̀kẹ́ àwọn kankan bẹ̀kẹ́ sọ̀rọ̀ que ilé o èyí ó jáde sí ni o ọ jáde sí má jáde lọ láyọ̀ lóde bọ́ bá sì tán sọ́nà ayé rẹ̀ ta ọmọ ẹni pé wọ́n mọ̀ ìgbà tó mọ̀ o yẹ kí wọn náà gbogbo àwọn èèyàn burúkú burúkú òsì táwọn àdájì rẹ̀ bó ṣe mú wọn kú ń bẹ̀ lọ yẹ kó mójútó kí ẹ ṣe bí wọ́n ṣe tún ti wọ́n náà bọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ rí bẹ́ẹ̀ bó ṣe wá dọ̀dọ̀ bàbá lọ́wọ́ aṣọ fún un nǹkan kan ah níbi ọmọ yìí ah innaka al-yawma afdalu minni lónìí ó tún ti lọ́ lájẹ̀ mi gan lọ ó tún ti lọ́ lájẹ̀ mi lọ yàtà kó látàkùl àbúhù ń lò máa ń وصل على الدرب وصل كل من سار على الدرب وصل lẹ́lẹ̀ kúkúrú ó ní a ó ti wá lọ́lá jẹ̀mí lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n sátòbútàlà ẹ̀dẹ́wò gbọ́ o yorùbá lẹ́ni tí ọba ga ẹsẹ̀ rí ó ti rìn ọlọ́run ọbọ̀ ọ̀dẹ́ nìkan nú ẹrú ẹ̀ kọ́ ga kọ́ mọ̀ dàn o kò sí ń tọkọ ya ní ga ni bóòlù ó ṣe ga tó nira dánwò sí ànábì sallallahu alaihi wasallam rí sí àdánwò tó mọ ni tí ń kú àbádánwò àwọn ìyàwó tó pọ̀ tí ò sì bímọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àbádánwò tójú ogun àbádánwò tẹ́lẹ̀ lóko àbádánwò kébí ọkọ yìí síyàn tẹ́lẹ̀ mi wà máa ní fámìlì ọ̀dà àwọn ẹbí òun ọ̀pọ̀ àwọn ọpẹ́ tó bá yẹ pé lórí òdodo lọ wà ní o tó o ṣe pé o ti lọ bí lórí bú o. ọlọ́run bò ọ̀dẹ́ nìkan kọ́ ga kọ́ má dàn wò ara mi pọ́lọ́run gbé ọ̀gá ni kọ́ má dàn wò wà bá ọ kọjá dàn wò tó le tó kì í yóò wá wò sójú àbò mi lọ sóò lè dúró àbò ní ìdí dúró abẹ́lọ́run àdéhùn tí ó dìjọ àdéhùn tí ó dìjọ àjọ wà lọ́lọ́mọ ọmọ bá wa àdéhùn ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ Abdullahi ibn Abbas radiyallahu anhu ó sọ fẹ́ nìkan tó wà lọ́dọ̀ rẹ̀ náà ọmọ kí ó rẹ̀ ń jọkàn ìgbà jẹ́ kí n fóbi obìnrin kan náà wà jẹ́ náà obìnrin kan náà wà jẹ́ náà tí kalimọ̀ àtúnṣàwọ̀dà obìnrin dúdú olóbìnrin yẹn wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní Ànábì dúdú gírí máa gbé mi parapa mi ń dà mí láwọn. bá ń bẹ lọ́hùn àìsàn yìí ìfẹ́ máa mo fẹ́ kọ́ lọ́wọ́ bó mu lọ. anabi sallallahu alaihi wasallam anabi yìí náà ah, nítorí sọ pé kọ́lọ́wọ́ bó mu lọ ó sì fi ilẹ̀ bó dúró kó o sì gba àlìjáná kó o fi kálọ̀ ń fa àlìjáná pààrọ̀ ẹ̀ fún ẹ. yẹn wọ́n máa lọ ṣùgbọ́n kó jẹ́ pé ó wà àlìjáná tó bá wà lìjà náà ṣé bí kí n máa ṣubú kí n máa dìde ni ta ó ti dá kọ́mọ wulẹ̀ lọ́mọ ṣùgbọ́n sí wọlé dùn bẹ́ẹ̀ ọlọ́mọ fi rú àdánwò bẹ́ẹ̀ kàn wá ẹlòmíì wò yí pé kíní kan yá jẹ̀sìn lọ ẹlòmíì lè lọ gbé nǹkan jẹ gírì láàrin ìrìn òtẹ́ẹ̀lì máa kírun lọ́wọ́ báyìí tó rí lulẹ̀ táwọn èèyàn máa gbé ọtọ́ máa wà tọ́ ìgbà tó sọ bẹ́ẹ̀ ẹ wá máa gbọ́n tóbìnrin sọ ó ní ilé ànábi ṣùgbọ́n kí ni àtàkàṣà tí kìíní yìí bá jómi tí ń bá rí ilẹ̀ tí ń bá ń yí ńlẹ̀ ara mi máa ń sí kalẹ̀ àyàn máa rí wọ̀wọ̀ mi bá mi bẹ lọ́n pé gbogbo ìgbà tó bá tún ṣe mí títí tí ń fi pàdé ọlọ́run tí ń fi wà lìjánná kára mi ó máa sí kalẹ̀ kò sí bó ṣe wulẹ̀ kó ṣe káṣọ́ mọ̀ máa sí kó lára ìjọba tí mo ń sọ ẹwà àdánwò tó tóbi àbádánwò yẹn ò tóbi ànábì wa ṣàdúrà fún gbogbo ìgbà tó bá gbé aṣọ rẹ̀ níṣì ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ̀ ni wípé ó dúró ṣinṣin tàdánwò ṣùgbọ́n kí ni ó fi gbà padà àlìjánná ni dínà tí Ibn Abbas radiyallahu anhu wọn fi sọ pé obìnrin kan náà ọmọ àlìjánná ó ti gba sàtífíkẹ́tì ikú ló kù ẹni tí ó bá ga ẹsẹ̀ rẹ̀ ó tì í rin sọ́lọ́ ọmọ ọ̀fẹ́ràn obìnrin lóbi jùlọ àdánwò ẹ̀sán bá ń kọ́ sọ̀hábíyà ni ipò rẹ̀ wájú ọlọ́run ò lè débẹ̀ ṣùgbọ́n sọ́lọ́run fàdán kò sí wòlíì kan tó lè débẹ̀ gbogbo àwọn tán láwọn ya wòlíì láyé òde òní mọ̀ ń sọ wọn lè ya wòlíì kọ́ làwọn tó tóbi nù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sọ́lọ́run dán wò àbí ọ̀dán wò ẹlẹ́mi ò ní ebi lọ́pọ̀ ebi ọ̀pọ̀ ìwọ́rẹ́ ẹni tẹ́bi ń parí ni ọlọ́kọ́ má fi ebi pẹ́ nìkọ̀ọ̀kan wa kò ní ìdíkọ́ sọ fún ṣé wọ́n ti sòkúta mọ́nú rí ni wọ́n sòkúta mọ́nú lẹ́yìn ànábì sallallahu alaihi ọ̀pá tẹ́kùn mọ́bà àti wọn ṣubú kẹ́lì balance nílẹ̀ wọ́n di òkúta mọ́nú ẹnìkan tí yóò bá jẹ kẹ́kẹ́ ẹsẹ̀ yóò ní dúró lè dáadáa mọ́ wọ́n wàá di òkúta mọ́nú kan ní bá balance ọlọ́run kan máa fi àjẹ wa àdéhùn bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ọba tó láàrin dá kutila ashab kutila ashabul ukhdud bàbá yìí ní tọ́ bá rí bẹ́ẹ̀ ṣètò kútẹ́là àdéhùn ń bọ̀ ṣùgbọ́n tàdánwò bá dé dákùn mọ́tọ̀ka sí i wọ́n jẹ́ wọ́n mọ bí mọ́ wà o àdánwò ń bọ̀ o ṣùgbọ́n tó bá dé dákùn wọ́n jẹ́ wọ́n mọ bí mọ́ wà ọmọ ló ń lọ bó ṣe di wípé bí nǹkan kan bá nítorí ọmọ àṣeyàn tí wọ́n bá gbé dọ́dọ̀ ọmọ tó bá ṣàdúrà fún gbogbo nǹkan wọn lọ nítorí kọ́ máa ṣe ń tàn ẹnìkan wá ń bẹ tí máa jókòó ti ọba bàbá ẹ̀ ojú tiẹ̀ fọ́ ló bá gbọ́ bó ṣe gbọ́ ló bá kó gbogbo àwọn nǹkan ẹ̀bùn oríṣiríṣi jọ pé ah bóyá kò fún ní nǹkan kó ṣàdó àbò náà ìyàwó bẹ́ẹ̀ kí ẹ sì ní bẹ́ẹ̀ ọba bọ̀ ní nǹkan ó lè má fẹ́ ṣàdó àbá fún ọba kọ ọgbọ̀n kan jọ ọba kọ wa bá ó ní mo gbọ́ pé o ti ń lajú o ti ń ṣe o ti ń tọ́jú àwọn ìpínlẹ̀ bíi pé ìpínlẹ̀ tọ́jú èèyàn ọlọ́run ti ń tọ́jú èèyàn tó o ti nígbàgbọ́ nínú ẹni tí máa tọ́jú èèyàn ń ọbẹ̀ yóò wọ́ náà sàn ẹ̀kọ́ mi tún ní ẹ̀tọ́ yásìkò tí wàá lọ ni àwọn yà kàn máa síbẹ̀. bàbá ìbálò ọba lọ́wọ́ lójú ojú náà padà tí abẹ́ tí èdè pé wàhálà ti ń bọ̀ wá o lẹ́yìn ọmọ lọ́ba bá rí lọ́ba ríkà lábájá ojú ọmọ yẹ ọmọ yọkùnrin ojú ọkùnrin yọ yọkùnrin ní máa ń ṣe bí ìgbà tó rí náà ó sàrí kó rí náà ẹgbẹ́ lọ ti rí ojú rẹ̀ tó là ó ní ọlọ́wọ̀n bá ló là ọlọ́run ọlọ́lọ́ mi lẹ́yìn mi ni ó ní ọlọ́run mi àti àlọ́hùn <laughs> lẹ́nu rẹ̀ ó ní ọyẹ mú ẹ fi ìyà jẹ́ yọrí ìmánì náà ìmánì tiwọn wọn à bí wọn sínú ẹ̀ o sórí ìgbà tí wọn gbà wọn à bí wọn sínú ẹ̀ ọlẹ́ ẹ lù ú níbo ló ti rójú tó ríran ojú tó fọ́ ọlọ́run ni ọlọ́run lílu ìpọ̀ nígbà tí ọwọ́ lulu bàtọ́ kọjá bẹ́ẹ̀ ọlọ́mọ rẹ náà àwọn ni wọ́n lọ pọ̀ ọmọ wa ìgbà tí wọ́n pọ̀ ọmọdé àwa ní ọlọ́run ti ní sí ọmọ ọmọ ọyọ ẹni ọ̀rọ̀ rẹ ti débi pé o ti ń lajú afọ́jú o ti ń ṣe ojú ẹ o ti ń ṣe ó lé mi kẹ èmi kọ́ ọlọ́run ti ń ṣe ọlọ́run ṣé òun àbẹ́lò mi àbótú lọ́lọ́ mi lẹ́yìn omi lọ́lọ́wọ́ ọba aláwọ̀ yìí lẹ́nu tiẹ̀ náà ó ti dáa ọba sọ fún eré ìjẹun kọ́kọ́ la ojú ẹ̀ sọ padà tó gbọ̀hún lọ́lọ́hún àbí wọ́n sì máa tẹ̀lé ọmọ yìí lọ àwọn ni wọn ò lè yọ lè tó ń gbàgbọ́ yìí wọn lè yí padà wọn lọ da ẹ lọ bá máyùn wá ṣé bá a máyùn kí ni wọn máa fi àyàn ṣe ọmọ bí rẹ ó ní ká gbélé lórí kí wọn sì yàn kanlẹ̀ kó gé méjì wọn sì yàn kó nípa ẹ̀dá kan ẹbí mílẹ̀ mo ti gbọ́ ìwọ wa lọ jẹyà ìyá kí ló jẹ wọn lọ jẹyà lórí ẹsẹ̀. ya kìnnì dáàdì rẹ lóhùn ní sanwó sukù rẹ dídì rìn kún. yóò àmà sọkó yẹsẹ àrẹ ọmọ ìyá mi tó sọkó sọkó sọkó kí ni àrẹ sọkó dáàdì lóhùn ní sanwó sukù mi ni. ìtẹ́wọ̀n bá wá sọ àkàlẹ̀ mọ̀ sọ ìwọ lè lọ sí búyọ̀kì tó bá mọ̀ kẹ́ dandan ni kó lọ ọlọ́gbà wà jẹ́ nù. níjọ́ mi mọ̀ sọ owó ọlọ́mọ fi gbé ga torí yẹn ti ẹ̀kọ́ kó náà nígbà míì àtúwà máa jẹ́ èèyàn ọgbọ́n èèyàn máa ń tọ́lú èèyàn kan nígbà míì ni o èso tó gbà o torí yẹn náà mọ̀ pé ah ó dàbí ẹni pé yóò ní láti wọ́wọ́ lè kó báyìí o yóò bá sì máa wá lọ́wọ́ bá sì ní ọjọ́ra wọn àwọn àbúrò rẹ̀ tó bá fẹ́ lọ sùkúl lẹ́yìn ìgbà náà yóò bá máa fowó ránṣẹ́ sí yóò tún máa fún dáàdì lówó ẹran ọdún léyà á máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bó dùn ìgbò àga ìwọ ọjọ́ ti lọ. lẹ́yìn kúkúrú lọ́mọ yìí ọ̀hún ti dáa níbo ló ti ṣàgbákan tó ń sọ yìí dán la ní ọlọ́mọ akọ. ọmọ náà dáhùn wọn bọ ìyá fún un nígbà tí ìyá dójú ẹ ó ju ìbàbá tó ní ọmọ sọ̀rọ̀ tó ń wà. ẹ̀kọ́ mi kéré gba wọn mú bàbá dé padà ní tóun tó ń ṣe olóòlè padà wọn tún gbé ayò ní òun náà lórí wọn gé tíbi pé ṣékù rẹ kan jábọ́ lẹ yàtọ̀ jábọ́ lẹ ẹ̀kọ́ ìkẹjọ kìí náà jábọ́ lẹ wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọn gbé ayò lé lórí wọn yàn délẹ ọwọ́ ní olójàmù wọn nà wọ́n máa lè lọ náà wọ́n tún máa nà ọ́ náà wọ́n nà tí wọ́n bá kí ẹlòmí wọ́n máa kí ẹlòmí ìmọ̀lẹ̀ tí wọ́n farun gbọ́n ẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ dáadáa àwọn òbí tó ṣe bẹ́ẹ̀ wà tí wọ́n rí kó ti sùn fún àwọn àtẹ̀gbọ́n àtàbúrò wọ́n wá kì wọ́n wá lójú lẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ eléyìí ò ní ibi wọ́n bá gédé ó tó fi ilẹ̀ náà yóò wù bára wọn yóò wù bára wọn nígbà tó sì jẹ́ pé àwa Yorùbá reliance wa lórí bàbá ìyàwó ti pọ̀ jù ẹlòmíì wọ tààtì tó ń gbowó oúnjẹ ọmọ Haúsá kò lè pé fifteen tí ó ti lè dájú ọmọ Haúsá títí ti báyìí kíní kíní kíní ti ń ṣe mèrú wa ọmọ Yorùbá ó pè thirty five ó tó lè fẹ́ gbowó oúnjẹ ní thirty five àwọn ẹlòmíì sì gbowó oúnjẹ nínú àwọn ọdún yẹn tó ń lọ jẹba yẹn jẹ yẹn tó àbí wọn lọ bẹ ara wọn ọlọ́run wọ́n sànù wa ẹ wo ọjọ́ ti lọ gan o kásáré sọ tán lẹ́yìn kúkúrú ìgbà wọn pa bàbá yìí náà ẹ mọ̀ pé ọmọ ọlọ́mọ ó sì yẹn ránṣẹ́ dé tòrùtòrù àìbò ní yorùbá ṣe máa ń fi kò lè pọ́ máa tiẹ̀ bó ṣe pa àwọn yòókù ó ní ẹ mú ọmọ yìí lọ tẹ bá di orí òkè rere ẹ sọ fún kó padà níbi tí ń ṣe yìí àbíkọ́ tó bá lóun ọ̀ padà ń bẹ ẹ jùlẹ̀ látòkè ẹ bá ti jùlẹ̀ látòkè ẹ̀yẹ́ mọ̀ bọ̀ wálé tí wọ́n sì mú lọ síbẹ̀ ìgbà tí wọ́n mọ̀ dórí òkè ó dí Allahumma kfinihim bima shi'ta àdó àyẹjá lọ dì mú kò sí bọ́tà ń sílé tó ń rìn ní Allahumma kfinihim bima shi'ta tọ́ka rẹ̀ kan bá ń bẹ ní dìpátímẹ́ntì tí ń dọ̀ láàmú abọ́fẹ́ pírẹsẹ̀ntì wọ́sàwì pẹ̀lú ògùn ọlọ́run náà kà lè o náà kà lè o màṣúrù lélẹ́yìí o pẹ̀lú ògo ọlọ́run wì ní pẹ̀lú ògo ọlọ́run àbí tó o bá ní ìbàjọ́ ló kù ìwọ́n sá ti ní Allahumma kfinihim bí wọ́n ṣe bẹ́ẹ̀ ni bó ṣe sọ báyìí gbogbo wọn rẹ̀ dálẹ̀ ẹ dàpọ̀ ẹja wa di nǹkan tó mú bẹ́ẹ̀ ọmọ yẹn ìgbà tí nǹkan kó wọn ṣe ohun tó fẹ́ kó lórí òkè kí ló yẹ kó ṣe ó yẹ kó sálọ ní orí yín pé ó yẹ sálọ ní kó sálọ wá padà lé ó ti dé ọlọ́run ti dé àwọn ẹ̀yẹ́ dà ọlọ́run ọba ti ó ti ṣe tó wọn sọ ọmọ kíkà ní ìwọ ni bàbá wò ní fojú kàn ọmọ títí òfin lọ́pọ̀lọ́ bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ bàbá wọn pa wọn. bàbá bá ní ẹtún mu ẹmọ lọ́wọ́ ní odò tẹ́ ẹ bá dá ní odò ẹ jùlẹ̀ tó bá ti lọ́wọ́ para níbi tó ń ṣe wọ́n tún lọ́wọ́ tún ní Allahumma kfini him bima ṣe gbogbo o tún padà lé o tún gbàgbọ́ mi lọ ilé lọ padà. wọ́n wá sọ fún bàbá òye ó lè pa mí ìwọ ìwọ kọ́ lòún pààyàn ó lè pa mí tó bá mọ̀ kó o fẹ́ pa mí lọ́wọ́ kó gbogbo aráàlú jọ pátápátá tí ó bá aráàlú bá kójọ báyìí tí wọ́n tó lọ bàbí à ó wàá wá kùkùté dàbí dùnkàn ó sòun mọ́bẹ̀ ó kàn mọ́bẹ̀ nínú kíní àpò tó ń bá gbé lọ́wọ́ ọ wà yọ ọmọ fàkán bẹ̀ ó wà ní pẹ̀lú agbára ọlọ́run tó jẹ́ ọlọ́run ọba ọmọ yìí tó o bá ti sọ bá ọlọ́run ọba mi ló lè pè mí kì í ṣe wọ tí ìyàwó ọtí ẹ débẹ̀ àwọn ayé àwọn ayé ni ọ pa wọn tiẹ̀ kọfẹ kúkú kọfẹ kúkú gbóná kọfẹ káwọn ayé ọ pa wọn kọfẹ káwọn ayé ó ṣe kí làwọn èèyàn wá kiri ní ayé àwọn ìgbàgbọ́ ọmọ níbi ìpọ́dún méjì ní ìsìn ní mórí bàmí jẹ kan mórí ká ní o gbèsè mi ló ṣẹlẹ̀ sí o ọmọ kan mùsùlùmí ó kọ mùsùlùmí ló ń jẹ ó wá fẹ́ ẹnìkan tí ń bẹ nípò tó tóbi ó fẹ́ ẹnìkan tí ń bẹ nípò tó tóbi tó tóbi gan ni o. ẹni tó wá fẹ̀yìn ṣe lùsùn ah mo kàn sáà wò ó bó làwọn yẹn ṣe máa ń ta ìgbésí ayé wọn lọ́pọ̀ àwọn òbí ẹ̀ náà wọ́n sì ní kíní kan wọ́n sì náwó wọ́n sì ń ṣe gbogbo ẹ̀ ìgbéyàwó wọn wà á pọ́dún méjì wọ́n ti wá kọ́ra wọn lẹ́yìn kò pọ́dún méjì wọ́n ti kọ́ra wọn lẹ́yìn ibi tí mo wá lọ ni pé. àwọn kan wá ń sọ wípé ẹni wá kọ ọ lẹ́hun tó dóbìn tó jẹ́ mùsùlùmí yóò ọkùnrin kakọ pọ́kùnrin tó bá fẹ́ tó bá yẹ súnmọ́ yóò kù ni mi ò dákọ̀ yẹn fún ẹ̀mí sọ̀rọ̀ tèmi ni pé pé yóò kú dànù ni tàbí kan tó lè kọ́rọ̀ lù àwọn kan ò sì ní dọ́dọ̀ rẹ̀ bá wọn láfi wá kan ẹ torí kí wọ́n lè fi nǹkan kan kún ọkọ̀ wa tí ò sí mẹ́tẹ̀ ilé ayé lásán náà ni ọ̀wá tọdún méjì o kí ló ń ta torí ìgbádùn kọ́dà kó jọ ọdún méjì lọ táwa fi ọjọ́ ọ̀run ọ̀run tó yẹ pé kọ̀ lọ́jọ́ kò ní táìmù èyí ó sì bàjẹ́ ẹnìkan ló sọ̀rọ̀ kẹ́nu mi tó ní ah, ọlọ́run fẹ́ jẹ́ ọ padà ní ó lè padà fẹ́ mùsùlùmí èyí ọba já àánú ọlọ́run ọba fún kọ́ padà sínú Islam oríire tó ní fún báwọn tó bá mọ̀ lórí bọ́ tó bá rí ládàáwò tó tóbi jù inú kúfù ní òkú sí ẹ wò káwọn bá àti pẹ́ ń bẹ̀ gan òun ni ọba ìbálò ń lọ lọ́ba kó ojú ara àlùjọ torí pé kò fẹ́ kẹlòmíì ọjọ́ balẹ̀ kẹlòmíì tó máa jọ́lọ̀ lẹ́yìn o lọ́ba ṣe bọ́ mẹ́yìn ti wí pẹ̀lú ọlọ́run wa tọ́jú ayé kíní kan lọ́ba tá a mọ̀ ọmọ sì kún tó tọ́ sí bọ̀ tó dọ̀ lọ àwọn àlàyé kan bẹ́ẹ̀ mẹ́tọ́ ẹ̀ ká ṣe àmọ́ ṣe ń dọ̀ mí níbi bí wọ́n á lè bá ní pé pẹ̀lú abẹ́gbọ́n tí ọlọ́run àwọn sọ ní pẹ̀lú ọlọ́run a jẹ́ pé ọlọ́run bá kan wà tó ju eléyìí lọ tí yóò lágbára ọlọ́run làwọn àjọ bí ojú wọn ṣe lu ọlọ́run gbọ́n ẹ̀rí ẹni ọlọ́run bá bẹ́ẹ̀ bá ti ẹ̀jẹ̀ ìyẹn fún ní ọ̀yàn tí àwọn àjọ yẹn wá ní sórí kan bá nítorí sáà fún ló ti wá ṣẹlẹ̀ lójú aráàlú lè ṣe wọ́n ti gba ìsìláàmù ṣe ọwọ́ àfihànlẹ̀ bá ní wọ́n ló ti dá ẹni tó bá lóun ò ṣe tèmi nù ọ yẹ lọ dákìnì wọ́n wá gbẹ́ ilẹ̀ tó lọ rẹ̀rẹ̀rẹ̀ wọ́n kó bí sí wọ́n kó ní gbẹ̀sì wọ́n wá sáná iná wá kẹ̀ yáni káwọn èèyàn tó ṣé mi lọ gbà lọ́lọ́ abọ́ nǹkan tó ń bẹ lọ́tọ̀ yóò ní ara o ọlọ́run ọmọ tó kù gẹ́gẹ́ ọ̀yà bọ́ọ̀nù náà yóò sì bọ́ bẹ́ẹ̀ ọba àlìjáná nù ọlọ́run bá mi dáa púpọ̀ tí kì í bá ṣe kó ti lọ iná ládé ìnáfàtà lórí ثم لم يتوبوا فلهم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ẹ wò ìyà t'Ọlọ́run bá ní wọ́n jẹ ولهم عذاب الحريق الجزاء من جنس العمل à ń bọ̀ wá bẹ̀. lédè kúkúrú wọ́n bá ń bọ́ bẹ̀ wọ́n bá ń bọ́ bẹ̀ ee eh, Ọlọ́run mọ̀ ṣàánú àwa náà iṣẹ́ lẹ́lòmí ò rí ó sì ti dìdàkudà ọlọ́run tó wá mélòó mi ó tún fárò gbọ̀ntán torí kó lè ríṣẹ́ ọlọ́run tó ṣe fún ẹlòmí nínú ìgbàlẹ́ fi kí wọ́n ń pè ní Usama tí ó sì torí tí ọjà yóò kó àwọn èèyàn mẹ́tọ́ ẹ̀ kí wọ́n ti gba tí láwọn ibi táwọn náà mọ̀ pé ọ̀bá tọ́ lọ́wọ́ bá mú ẹ̀wà àwọn oníkankan ọlọ́run ti padà wá sí iṣẹ́ kankan ẹ̀yìn ibo wá ní ẹ̀ iṣẹ́ kan lẹ́yìn ọlọ́run sí ṣùgbọ́n ẹ̀wà rí pé ẹni yìí yàtọ̀ àwọn èèyàn mí bẹ tó yẹ pé èèyàn orí àtàrí wọn rí báyìí nígbà wọn bá gbà sẹ́yẹ rí èèyàn orí àtàrí ẹlòmíì rí ẹ kàn rí wípé ọ̀rọ̀ onífìlà ọjọ́ kọ̀ọ̀kan kó bẹ tẹ̀yànyàn pé ọ̀rọ̀ pàtó máa fi fìlà kan rí òun bóyá lọ́jọ́ jímọ̀ sá àwọn èèyàn tó ń dì wá sí jímọ̀ pẹ̀lú òun gbà nínú ìgbà gbogbo àti ojú tèmi lọ yóò tó dì nísìnyí bọ́ wá jímọ̀ nígbà tó bá yá ẹ̀kọ́ rí pé kìíní yẹn bó orí kókósẹ̀ ló wà níbí owó òkè bí ò ti kan ojú ọ̀sà nígbà tó yá ọ wà máa yọ balance pẹ̀lú ṣú ní pẹ̀lú kọ́fà ṣù ẹtí kí ẹ̀jẹ̀ nìṣú yóò wá wà ní èdè orí kọ́fà ṣù yẹ kọ́fà ṣù owó òun ọ̀ balance ẹ̀ so àwọn kò ní lè rí láláṣẹ jù ẹtí kí ẹ̀jẹ̀ nìṣú torí pé kọ́fà àti pàdé ara wọn ẹ̀yin tẹ̀ ẹ̀sìn jọ́mọ̀ ìyá rẹ̀ náà tẹ́ wò pé ẹ̀jọ́ ẹ̀yin náà yọ dàrú mọ́ yín lójú èyí tó kọjá àbí ọ̀kọjá àdẹ́wò náà bá ń bọ́ ọ́nù náà wọ́n wá bọ́ bẹ̀ títí títí tó fi wá pẹ́ ìyá kan tó pamọ́ ìyá wa wo tọmọ rẹ̀ ó wá fẹ́ tìdí àwọn yẹ ọmọ yẹn wá sọ̀rọ̀ wà tí fúlọ́ ńlá dálé ọkọ̀ dúdú wà nù ọ̀yà hmm. kí ló ṣẹlẹ̀ sí ó lè rí pé ìrẹ màmá mi orí òdodo lọ wà kó bẹ mọ́wò tèmi já ọjọ́ kó bẹ àjọ wọn làjẹ náà. Kutila ashabul ukhdud. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onítafsir wọ́n nítorí pé hadith hadith tó lálàáfíà wípé àwọn ọmọ yìí lọ́wọ́ bá ń sọ. Tí ẹni tí wọ́n sọ ọ lálàáfíà sahihu ni. Ṣùgbọ́n àsọ́hù ni pé ọba gbogbo ẹni ó bá ṣe bẹ́ẹ̀. Tọ́lá àmọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la táwọn akọ́kọ́ tó gbẹ́lẹ̀ tó ń sọ láwọn ojú mùsùlùmí àwọn ojú àwọn mùsùlùmí yẹn náà dànù wọ́n lè ṣe bẹ́ẹ̀ ó bò náà rí ó náà bàtì ẹ̀ bẹ́ẹ̀. ànáàrí dáàtì lè wà kúùdì ìdùnkùn ha kò ẹ̀húndì wáhùn àlà máa yà fàálù nàbí mímí náà ṣùgbọ́n. wà máa nàkọ̀ mú mínú ìlà ayé yóò hamim. tọ́ bá fẹ́ ṣẹ̀sìn ọlọ́run tó ọlọ́run fẹ́ jẹ̀yà rárá tó fẹ́ kí gàdá tó fẹ́ kí nira kankan fọ ọkàn ó súnmọ́ kọ́ mọ́ mẹ́sìn yẹn délé lódìdí ó súnmọ́ láwọn ìlú bíi tọ́lọ̀ ń dáa sí tí èso ọmọ Saudi tó lóòní jẹ̀yà rárá yóò lé o ẹ̀já máa tù lọ ọlọ́run bọ́ dára sí yóò fi aṣẹ kọ̀ọ̀gẹ́ dáadáa subhanakallahu wa hamdika ṣàlùmọ́ ẹ̀já kù. Allahu akbar Allahu akbar. أشهد أن لا إله إلا الله